الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أجلاد وحكم شريعة وتقى سكون مسلمين يعني تعطى ثاني lórí àwọn nǹkan kan nínú àwọn nǹkan tí afọkàntán lórí ẹ̀ òun náà ní ìmára ìmára nǹkan tó pa mẹ́rin láàrin èèyàn láàrin ènìyàn sí ẹlòmíì kò sẹ́ni tó lè mà tó máa ń ṣe mára bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ yàtọ̀ sí Allah lẹ́yìn náà ìwà lára ọ̀dà mọ̀ yìí pé gbogbo gbàtẹ́gbìn tó bá jáde lára rẹ̀ ọ̀ ń fọ ara rẹ̀ má dáadáa pé jíkẹ́gbìn ọ̀sẹ̀ kù lára rẹ̀ tó kù wá jásí pé ẹ̀gbìn ló ń fi ń sẹ́sì gbogbo gbàtẹ́gbìn bá kàn sọ rẹ̀ ìwọ náà nìkan yàtọ̀ sí ẹlẹ́dàá wa o lè mà dájú sáká pé gbogbo ẹ̀gbin tó bá ti yé ọ lásọ ló máa ń kọ̀nù dáadáa pé gbé ẹ̀gbin sí ara aṣọ rẹ kò fi lọ sẹ̀ wọn ló mà dáadáa àyè ibi tó ń lò láti sẹ̀ sọ́mọ́tà tó kọ̀ mọ́ abẹ́gbin wà ń bẹ̀ àtẹ́gbin sì wà ń bẹ̀ sọ́kọ̀ ọmọ dáadáa wọ́n lọ́mọ́. lásìkò ìgbà tí èèyàn bá jẹ́ ní gánádà tó bá wẹ̀ tí ò wẹ̀ kò sẹ́ni tó lè dá mọ̀ nínú àwọn èèyàn ṣùgbọ́n ìwọ mọ̀ bọ́wẹ̀ bọ́wẹ̀ bọ́wẹ̀ dáadáa bọ́wẹ̀ dáadáa wọ́n mọ̀ lẹ́yìn ìgbà tí ẹ̀jẹ̀ nǹkan oṣù bá dá wẹ̀ tí ó rí pé ibi tó ti máa sì mára ẹnìkan nígbà débẹ̀ wọn nìkan náà ni bẹ̀rù Allah ó sì jẹ́ já sí pé ìwà tó ṣe gbọ̀nsẹ̀ ó tábà dáadáa ó tábà débi pé ó rí pé kò sọ́pọ̀ nìkan níbi tí ìgbà ti jáde yìí ìgbà tó tọ̀ ó rí pé dáadáa gbogbo ibi tó dàbí ìgbà tó ṣe pé ìtọ́kasí lára rẹ̀ àbọ̀ kán tó lára rẹ gbogbo ẹ̀ lórí kọ́ kọ́ dànù nítorí pé àmánà lélẹ́yìí jẹ́ láàrin ìwà àtẹlẹ́dà rẹ ò gbọ́dọ̀ máa gbẹ́gbìn kò máa gbé ká lára rẹ bí ìmánì bá ń bẹ pẹ̀lú èèyàn kò sí bẹ́gbìn ti lè wà lára èèyàn lára aṣọ èèyàn téèyàn máa mí tí ó rí mú mi nínú àpẹẹrẹ ìmánì àwọn olùgbàgbọ́ òdodo òsibí tó ti máa gbọ́n tó tọ́wọ́ lọ tọ̀ tó ní wá omi tó fi tábà tó bá rómi tó ní wá bí òkúta tó fi nu ibi títọ̀ ti jáde kó tó di pọ̀ wọ pátá rẹ̀ padà nínú àpẹẹrẹ ìgbàgbọ́ òdodo rẹ̀ ó rí pọ̀ gbádùn torí pé òtí ìtọ́ ìgbín jáde lára rẹ̀ kó lára rẹ̀ kó mọ̀ tó ṣe pé o ti fẹ̀gbìn yìí o ti fi yí pátá rẹ̀ nínú àpẹẹrẹ ìgbàgbọ́ òdodo torí di eléyìí ẹ jẹ́ ká kíyèsí Islam ó tún wá sí gan a sì wá ń pọ̀ ẹni tó ṣe pé ó máa ń sọ pé ẹnìkan ó ṣe mára ẹnìkan ó ṣe mára bí tàwọn mùsùlùmí kọ́ bí tàwọn mùsùlùmí kọ́ torí ẹni nínú ìròyìn ẹni tí èsè mùsùlùmí òun ni pé àbígbẹ́ǹdì ni báwo ló ti jẹ́ àbígbẹ́ǹdì nítorí pé ń bo lọ́wọ́ nínú ẹ̀sìn tiẹ̀ ike tó bá yọ àgbẹ̀ kí ni kò ṣe ńbọlọ wa bọlọ ti fẹ́ mu wa nínú ẹ̀sìn Islam tó bá wọ abala bí kan tó sọ̀rọ̀ kátábà lásán tàbá tọ̀ kátábà tàbá yàgbẹ̀ à àwọn ewé ìwé tíra tó pọ̀ báwo ló ti ṣe tábà báwo ló ti ṣe ṣèmára kódà ọ̀bẹ nínú àwọn akẹ́kọ̀ọ́ gboyè ní àwọn ilé ẹ̀kọ́ gíga láyé ní ilẹ̀ lárúbáwá tó ṣe kó ń kẹ́kọ̀ọ́ gboyè lórí ìtọ́ni ọkẹ́kọ̀ọ́ gba gbogbo yìí tó máa ń kọ́ ẹ̀kọ́ gbà lórí ìtọ́ lórí ìlànà pé ní sọ̀kéyì hol abuwa olùmọ̀ ìjìnlẹ̀ nípa àtọ̀ tó hàràlà wọ́n mú àwọn òkútù ni wọ́n fẹ́ kọ́ ń tó fi máa lọ ojú ewé ìwé ọgọ́rùn-ún márùn-ún ọgọ́rùn-ún méje àkọ́rọ́pọ̀ mẹ́rin torí délé yìí ẹ jẹ́ ká mójútó màrà wa o islam tó fara mẹ́gbin o kí ẹ mọ gbẹ́gbin ká kálí èèyàn máa rún ẹ̀gbin ẹ̀gbin ọwọ́ àǹdí èèyàn subhanallah nínú àpẹẹrẹ pé ìmánì rẹ kò dúró déédéé olùwà kọjá kí ìmánì rẹ dúró déédéé subhanaka allahumma wa bihamdi. ashhadu an la ilaha illa an astaghfiruka wa atubu.